الحمد لله الذي جعل لنا مواسم العبادات والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحابه وتابعين له بالإحسان إلى يوم الدين فهم ولم وباوة ولم وباء الله وباتي يتنجي واني أروي التي تسواجه nítorí àwọn torí ẹ̀dá wa ó náà ní ibadatullahi wahdahu la sharika lah ìmáa sin ọlọ́run ọba Allah nínú àwọn ìjọsìn tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tí ọ̀pọ̀ wa láṣẹ ká máa ṣe lójoojúmọ́ ba'da tawhid lẹ́yìn gbàtà bá ti gbọ́ ọlọ́run ọba gbọ́ ó náà ní iqamati salah ká máa kírun dáadáa wọ́n ní iqama ìtumọ̀ ni pé kéèyàn ó kí dáadáa ni wọ́n pè ní kọ́mọ́tò sọ́lá abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kó mọ́tà ìsàlékún ìjọsìn ẹni kọ̀ọ̀kan wa nínú àwọn oore tí ọlọ́run bá ṣe fún àwọn àlùmọ́ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní kí ọlọ́run ọba ó fún wa ní òjíṣẹ́ tó nífẹ̀ẹ́ wa púpọ̀ ọlọ́mọba Allah subhanahu wa ta'ala wọn rò jísẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam sí àwọn olùgbàgbọ́ òdodo ó jẹ́ ọ̀kan nínú àánú látọ̀dọ̀ ọlọ́run ọba wa nítorí pé ẹni tó nífẹ̀ẹ́ olùgbàgbọ́ òdodo ni bil mu'minina ra'ufur rahim aláàánú ni ẹni tí máa ń ṣàkólé kan bá ṣe rí yọnu ọlọ́run bá wà nù nínú àwọn àkíyèsí tí anábì pè wá sí òun náà ni kẹ́nìkọ̀ kan wá ká mọ̀ pé ilé ayé ta wá yìí kò sí nǹkan kan tí àwa ṣe ń bẹ̀ lójú ẹ̀sìn lọ. Allah subhanahu wa ta'ala ba'da a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́wọ́n lọ́wọ́ dárí jànú àtọ́mọ èèyàn sílé ayé bí ẹ bá jẹ́ pé káwá sin wọn ọlọ́run ǹjẹ́ ó jẹ́ kí ìjọsìn ọlọ́run fún wa òun náà ni àláfíà ara atẹ́gùn omi oúnjẹ aṣọ ilé àti gbogbo ohun tá a máa lò tí ó máa ràn wá lọ́wọ́ láti jẹ́ kí ìgbésí ayé wa kó rọrùn ọlọ́run ti provide ẹ̀ ó ti fún ọ provide ẹ̀ fún wa ó ní wọ́n lẹ́sẹ̀ kọ́lákọ́lá kan máa fẹ́rẹ̀ àti jẹ̀mí à ọlọ́run bá ní gbogbo tó wà lérí ilẹ̀ torí yín mo ṣe dá nígbà ni wọ́n dá nǹkan kan torí yàn ìtumọ̀ ẹni pé kó lè máa ṣàǹfààní fún yàn kó lè wúlò fún yàn gbogbo tó lọ́n dá sílẹ̀ ayé pátá tá à ń lò tílé ayé fi rọrùn fún wa ọlọ́run ni òun torí nǹkan kan dá torí wa lòun ṣe dá ọwọ́ ní àwa òun dá wa nítorí kálímà sí a jẹ́ pé ọlọ́run ọba ńlá òun ti ṣe ojúṣe tiẹ̀ lérí wa ọwọ́ kú ojúṣe tiwa sí ọlọ́run ọba wa nínú àwọn oríire ìtọ́wọ̀ nínú Islam òun náà ni pé àwọn àsìkò kan bẹ tí ìjọsìn máa ń lọ́lá ju àwọn àsìkò míì lọ ọlọ́run Allah subhanahu wa ta'ala ó jẹ́ oyé wa nínú al-Qur'an al-Karim wípé àwọn oṣù kan bẹ tí máa lọ́lá ju oṣù mi lọ àwọn ìjọsìn wa dáàmú fi súnmọ́ ọlọ́run ọba wa àwọn àsìkò kan bẹ tí máa lọ́lá jura wọn lọ sàárà ṣíṣe ọlọ́run àsìkò kan tó dé pé ọlọ́lá ju àwọn àsìkò mi lọ àwẹ̀ gbígbà láwọn àsìkò kan ní máa ń lọ́lá ju àwọn àsìkò míì lọ nínú àwọn oṣù tí ọlọ́run bá wa Allah subhanahu wa ta'ala tọ́lọ́run bá pàkíyèsí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wípé òun nífẹ̀ẹ́ ká máa súnmọ́ òun púpọ̀ ká sì jìnnà sí ẹ̀ṣẹ̀ ọ̀kanú ẹni oṣù Muharram oṣù muharram náà ó ti wọlé báyìí àbẹ̀lọ nínú àánú rẹ̀ gbogbo dáadáa bẹ̀ ọlọ́mọṣà jẹ́ àríṣe gbogbo ìtọ́ jẹ́ nǹkan tá a ṣe tá a fi rí bínú ọlọ́run ọba nínú oṣù muharram ọlọ́mọṣà léwọ́ jìnnà sí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní dáadáa ní kẹ́ ẹ máa ṣe ń bẹ̀ mafhumul mukhalafa tí wọ́n bá ní ẹ má ṣe aburú ìdáǹgbà lẹ́rọ dáadáa tí ìbá ṣe ń bẹ̀ zalika dinul qayyim ẹ̀sìn ọlọ́run ọba ni ìtumọ̀ ni pé kò sígbà tá a máa sin ọlọ́run tẹ́lẹ̀ kò sóṣù tọ́lọ́run bá gbé kalẹ̀ tá a ní sin ọlọ́run níta gbóyè bẹ́ẹ̀ ni pé ìjọsìn tún ní ó tún kan nínú àwọn nínú oṣù muharram yìí lẹ́yìn náà ẹ̀ṣẹ̀ níbẹ̀ ó tún ìjìyà rẹ̀ ó tún nípọn ju àwọn oṣù míì lọ ọlọ́run fala tazlimu fihinna anfusakum ẹ má ṣe àbòsí fúnra yín ẹ sì má ṣàbòsí fáwọn èèyàn ẹ má ṣe kà ẹ má ṣe kà fáwọn èèyàn. àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí àdìsá níbi wa Muhammad sallallahu alayhi wa sallam òun lọ́wọ́ gbé wá lójú gbogbo tó bá ti díjú nínú alukoran àdìsí náà máa ṣàlàyé ẹ̀ anábìrì wájú yíwá pé oṣù tọ́lọ́mọ bá ń rí fáàsì sọ̀lọ́ káàdà ni àti sọ̀lọ́ hijja muharram àti rajab abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sà fún wa níṣẹ́ rí sí ń bẹ̀ nínú àwọn iṣẹ́ rí tọ́wà ń bẹ̀ òun náà ni pé ládìgbà tí oṣù náà bá ti lé ká máa dárúkọ ọlọ́run ká máa yin ọlọ́run ká máa kírun dáadáa ká máa gbààwẹ̀ òjísàlá muhammadu sallallahu anábì ní afdalu siyami ba'da ramadan anábì ní ààwẹ̀ náfìlà tọ́lọ́lá lẹ́yìn ramadan shahrullahi al-muharram òun náà ni ààwẹ̀ oṣù muharram àjẹ́ pé bàbá náà má gbọ́ rájàbù nígbà tá ara kọ́lẹ̀ fún náà àwẹ̀ arúgbó àwẹ̀ rájàbù kò sí àfẹ́jọba gba àwẹ̀ súnà tó wà ní oṣù rájàbù àmọ́ pé àwẹ̀ rájàbù là ń gbà yìí kò sí ìgbàjọ́ sàkọ́lẹ̀ fún èyí tákọ́lẹ̀ bá wà fún ilẹ̀ a máa ń sàlàyé fún wa nínú èyí tákọ́lẹ̀ wà fún náà ní oṣù maharam tá wà yìí àwọn ẹni rẹ wọ́n ti bẹ̀rẹ̀ àwẹ̀ láti ẹnìsì wọ́n máa gba àmọ́ ànábì ànábì máa ń gbà púpọ̀ púpọ̀ níbẹ̀ wọn ni ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní shahrullah ọlọ́run ní oṣù wọn ọlọ́run gbogbo oṣù tó kù náà oṣù dání jẹ́ mọ́ nígbà ọlọ́run tó wá fi ara rẹ̀ tì sí oṣù muharram wọ́n lè tó mọ̀ pé ọlọ́run ọba Allah ó nífẹ̀ẹ́ sí ká máa ṣẹ̀sìn nínú oṣù náà àwọn àlùfáà wa wọ́n ní gbogbo wa ká gbìyànjú ká dákun àṣílẹ̀ làbà wá bá ìtẹ̀yìn bá ṣe kalẹ̀ náà ni ó ṣe kíni náà lọ lè bá ilé ayé tá a ṣe ń lò lọ́wọ́ ìjẹma léyìí tá a ní tanra wá ń bẹ̀ ọlọ́run sọ fẹ́nìkan pé iye ọdún tó lò láyé ni òṣèré nìkan tó lọ́n promise pé ọdún báyìí ló kù alẹ́ níyọ̀ pẹ́ kọ́ yá alẹ́ níyọ̀ yá kọ́ pẹ́ ọlọ́run sọ fún alẹ́nu gbọ́n tàlàáfíà lè rí dáadáa ọlọ́run ni alimal ọlọ́run bá ní owó tẹ̀ wá káàkiri yẹn <laughs> wọlé banon àtàwọn ọmọ tẹ̀ ẹ̀ṣọ́ ayé ni o walbaqiyatu salihatu khair ọlọ́run ní nǹkan tí máa ń ṣẹ́kù fún yàn lọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn ni ọlọ́run lóhun lóore ju owó lọ ó sì lóore ju ọmọ lọ. khairu thawaban wa khairu amala wọn ló sì lóore ní nǹkan téèyàn máa ń ṣe kí ni téèyàn máa ṣojú kòkòrò rẹ̀ nínú àwọn ẹ̀sìn òun náà ni àwẹ̀ gbígbà anábìnrin màá sọ ọmọ yàwó màá fi sabilillah ẹni bá gbà àwẹ̀ ẹjọ́ kan fún ọlọ́run ọba tó fi fi panú ba'ada Allahu bainahu wa baina an-nar sab'ina kharifa ìrìn tẹ́yìn orin ní seventy years nẹ́pẹ̀ ní kharif ọyẹ ìrìn tẹ́yìn orin ní seventy years lọ́lọ́wọ́n bá aláwọ̀ fi gbé jìnnà síná tọ́lá tó gba ọjọ́ kejì wọ́n tó gbé jìnnà síná ìrìn tẹ́yìn orin ní seventy years tọ́lá tó gbà wẹ̀ wọ́n kéèyàn máa wá gbà wẹ̀ bẹ́ẹ̀ nídìí bẹ́ẹ̀ iná náà làfẹ́ wọ̀ láàfin kírun iná náà làfẹ́ wọ̀ ẹ́ láàfin dárun mọ́jú nínú tí èjì yẹn wọ̀ ná àwẹ̀ ṣe kínni àwọn ẹ̀jẹ̀ kan bẹ́ẹ̀ kọ́ lọ́mọdé àwọn náà èyí tó wá pàtàkì jù nínú àwọn yìí òun náà ni ọjọ́ kẹwàá ọjọ́ kẹwàá yìí òun jẹ́ ọjọ́ aṣúra ọjọ́ yìí kẹwàá tí ta'ala Musa ku lọ́wọ́ Faraon kò sí nǹkan tó dìjà wọn ọ̀rọ̀ tàwídì ni o ni Musa lọ́kàn fìràwọ́nà ni òun gan ana rabbukumul a'la fìràwọ́nà ni èmi ni ọlọ́run ọba ọlọ́run ọba ti ń yàgbẹ́ tí ọlọ́run ọba ti ń tọ̀ ọlọ́run ọba ti ń sùn ọlọ́run ọba ti ń datọ́ ọlọ́run ọba ti ń gbàgbé ọlọ́run ọba tó padà kú irọ́ nípa Musa ní irọ́ lọ́n pa ọlọ́run ọba Allah ni ọlọ́run nítorí ìjà àwọn náà ni ọba di pé ń lé Musa káàkiri kọ́lọ́run ti wá tẹ fìràwọ́nà sínú omi níjọ́ yìí ó wá jẹ́ ọjọ́ kẹwàá níjọ́ tọ́lọ́n ti fara ọ̀nà bọ́mi yìí ó wá jẹ́ ọjọ́ kẹwàá oṣù muharram ọlọ́run wá sọ fún musa pé musa gbogbo ọjọ́ yìí ṣé ìjáde láyé ọgbọ̀rọ̀ mọ́mọ́ gbà wẹ̀ láti fi dúpẹ́ fún ọlọ́run ọba wa ǹjẹ́ àwa náà bọ́yá ọlọ́run ní kí èèyàn escape accident ìjọ kan ṣé yìí náà lè mú àwẹ̀ pé gbogbo ọjọ́ tuesday yìí òun náà máa gbà wẹ̀ lọ́dọọdún bidian ètí wọn bá sọ fáwọn káwọ ṣe àdádálẹ̀ àmọ́ tí wọ́n ti sọ fáwọn anábì ọlọ́wọ́n ọba ẹ̀sìn nìyẹn anábì dé Madina anábì rí àwọn Yahudi tí wọ́n ń gbà wẹ̀ lọ́jọ́ yìí àwọn Yahudi tí wọ́n sọ pé àwọn tẹ̀lé Musa sọ wọn sì tẹ̀lé Musa tó yẹn ń tẹ̀wá tẹ̀lé anábì ọ̀ tẹ̀lé Musa nígbà náà mọ́mọ́ ti dé yẹn gbogbo ìjọ Musa ìjọ Isa èyí ta ni wọ́n tò sí ẹ̀yìn anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí wọ́n bá ti gbà anábì gbọ́ kèsè Muslim ẹni tí ìbá ti jẹ́ mùsùlùmí kọ́ bá gbà àwẹ̀ kọ́ láwẹ̀ anábì ní ẹ̀yin Yahudi ṣé ẹ̀yin fẹ́ máa gbàwẹ̀ náà ahakku bi Musa minkum àwọn gan lẹ́lẹ́tọ̀ ká máa gbàwẹ̀ tí Musa ń gbà anábì náà sọ̀hábà antum ahakku bi Musa minhum fasumu ẹ̀yin lẹ́tọ̀ ká máa gbàwẹ̀ Musa torí wọ́n gbàwẹ̀ lọ́wọ́ tí ẹ máa wá gbàwẹ̀ náà àwọn ọ̀lẹ́tọ̀ sáwẹ̀ yẹn wọ́n kàn fi bí pa ara wọn ni anábì wa nílẹ̀ yín bọ́kítù ìlà kọ́bìlì tó bá dọ̀dún tí ń bọ̀ láàṣùmọ́nà tàṣà tọ́lọ́n bá ní máa bẹ yín sì gba ajọ́ kẹsàn-án kún tèmi níta anábì sọ yẹ ọlọ́run ba ló ní ọlọ́run ní ń darí alukoran ọlọ́run ní ń darí sunna kó lè bá yapa ti àwọn yahudi kọ́mọ̀ jẹ́ pé àwọn yahudi wọn máa sọ pé ẹ ẹ báyìí náà ń kọ́ṣe wá ń sìn ẹ báyìí ń kọ́ṣe wá anábì láwọn gbàjọ́ kẹsàn-án tí wọ́n jẹ méjì yóò fi yàtọ̀ sí tiwọn Abu Qatada wọ́n lé anábì wa ní siyamu yawmi àṣúra ẹni bá gba àwẹ̀ ọjọ́ àṣúra ọjọ́ kẹ ọjọ́ kẹwàá yìí nínú muharram inni ahtasibu ala Allahi yukaffira sanata allati qabla mo gbà lérò ihtisab ala Allah mo jẹ́rìí ọlọ́ mo gbà pé ọlọ́wọ́n bá ó ṣe kí ni an yukaffira sanata allati qabla yóò pa ẹ̀ṣẹ̀ ọdún kàrẹ́ fún yàtọ̀ yìí bá gba àwẹ̀ àṣúra ó ní ọjọ́ kẹwàá oṣù muharram imam muslim ló gba hadith yẹn wá imam nawawi rahimahullahu ta'ala nínú àwọn àlùfáà wa wọ́n ní kí ló dé tí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam tí anábì fi ní ká gba ààwẹ̀ aṣúra àti tasu'a aṣúra níjọ́ kẹwàá tasu'a oníjọ́ kẹsàn-án wọ́n nítorí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà míì ó ti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbà míì a máa ń sọ̀sùn mú a lè sọ̀sùn mú bẹ́ẹ̀ bí irú ọdún nísìn àwọn kan lánàá ni àkọ́kọ́ muharram àwọn kan lè ní àkọ́kọ́ muharram sáwọn kó ti ṣẹlẹ̀ báyìí bẹ́ẹ̀ bá àǹfààní tí wọ́n wà ń bẹ ní wọ́n gba jọ́kẹ̀ sáà jọ́kẹ̀ wa ni pé ọ̀kan fọ́ọ̀lù sí ìjọ́kẹ̀ wa níbẹ̀ tó jọ́kẹ̀ wa nǹkan ló wà most important lẹ́yìn náà láti fi yapa àwọn Yahudi láti fi yapa àwọn Yahudi àwọn jù wípé àwẹ̀ titi wa àti tiyín ẹ̀yin gbà rẹ̀ àwọn náà gbà àmọ́ tí yàtọ̀ sí tiyín. òjíṣẹ́ lámà àmọ́ sọ̀sọ́ la ànábì ọmọ ìtọ́pamọ́ ó ní là ń bà kìtù tí là ń bà kìtù èyí tó bẹ ni pé bọ́lá wọn bá ní kí n máa bẹ òun gan mọ bí òun ọbẹ̀ bẹ́ẹ̀ wọn sì ní sí kíni bọ́n ò ní bẹ̀ eléyìí jẹ́ àmọ́ pa ànábì ọmọ ìtọ́pamọ́ ànábì ọmọ ọjọ́ tí ó kù lọ́la máa ní máa bẹ èmi ọgbà ìjọ kẹsàn-án èsì gba ìjọ kẹwàá àwọn àlùfáà wa tí ìjọ aṣúra tọ́ba bọ́ síjọ sátọ̀dẹ̀ àbọ̀bọ́ síjọ jimá anábìlẹ̀ ẹgbọ̀rọ̀ gbàrọ̀ jọ jimá nìkan o anábìlẹ̀ tó ní ẹgbọ̀rọ̀ gbàrọ̀ níjọ sátọ̀dẹ̀ nìkan o tọ́lọ́ já àwẹ̀ náfìlà tọ́ nítọ́sẹ̀lẹ̀ ṣe wa níjọ oníná ni ó tó ṣẹlẹ̀ ẹnì mọ́tẹ̀ sí rú nínú sùlhíjà tí ọjọ́ àràfá tọ́bọ́ síjọ jimá àwọn afẹ́ máa ń sọ̀rọ̀ kálukú máa ń sọ̀rọ̀ lérí àgbọ́yé rẹ̀ mínísítì kara inusos lérí àwọn tí kálukú kà ẹ̀rí wá pé ọgbọ́dọ̀ gba ọ̀ẹ́ ẹ̀yọ jimá náfìlà jimá nìkan àfikún gbà ní tọ́sídẹ̀ẹ́ àti jumá ẹ̀rí sì wá pé ọgbọ́dọ̀ dágbà ọ̀ẹ́ níjọ́ saturday wọn ní kí ẹ̀mọ́ gbàwẹ̀ o ọ gbọ́dọ̀ jẹ́ ìjọ pé sátọ̀dẹ̀ nìkan lọ́sẹ̀ kí ni ọgbà ní jímọ̀ ọgbà ní ìjọ ìjọ sunday ọgbà ní sátọ̀dẹ̀ nìkan lọ́gbà ọ̀yẹ́ ànábì kọ̀ tọ́ba sí ìjọ sí ìjọ àwọn olùfà ní bóòlù yẹn ń indal lérí arja èyí tó súnmọ́ tó sì ṣe déédéé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ẹ̀sìn míì tá a fi ń jọra wọn òun náà ni pé dábàásì bí ìfúrọ́dì sọ ìwà àfọkàyọ́ mọ̀ àràfà àwòyá mọ̀ àṣùrà kò sí tó burú kéèyàn gbà wẹ̀ ń jọ jímọ̀ tó bá bọ́ síjọ́ àràfà nítorí pé ànábì ti sọ pé ẹ gbà wẹ̀ ẹjọ́ àràfà ìjọ àràfà ìjọ àràfà sì ni wọn permanent lẹ́ni ìjọ Friday wọn sì permanent lè níjọ thursday ẹni ìjọ tó bá ti ṣe kí ni tó bá ti bọ́ ṣe òun náà wọ́n péjọ àràfà àníbìnrin gbàwé aṣọra ìjọ kẹwàá ìjọ kẹwàá muharram gbà mí lè bọ́ sí sunday lè bọ́ sí monday tó bá sì bọ́ sí saturday náà bọ́wọ́ sí jimá náà á ṣe kí ni àgbà tí ìbá lè gbàjọ kan before ọyẹ òsì tó burú mbẹ bẹ́ẹ̀ yẹn bá lè gbàjọ pé ìjọ yẹn náà bá ní èyí tó nínú ọ̀rọ̀ àwọn àlùfáà àlẹ́ àmì ìlú ilé yìí tó sì súnmọ́dodo òun náà ni pé alédàgbà alédàgbà lápèjúwe ànábì ní ẹ̀gbọ́dọ̀ yẹn náfìlà lẹ́yìn asr ànábì ní ẹ̀gbọ́dọ̀ yẹn náfìlà lẹ́yìn asr èèyàn wá wọ mọ́sálásí òsì lálùwàlá kí ni ànábì tó sọ èèyàn wọ mọ́sálásí àgùn márùn-ún ànábì ní ẹ̀gbọ́dọ̀ jòkólẹ̀ àfikọ́ yẹn alákà èwo lọ fẹ́ ṣe méjèèjì ọ̀yàn náfìlà nítorí pé sábàbí kan ló mú ọ ṣe kínní ló mú ọ yẹn náfìlà sábàbí náà ni pé dùkúrú káfíń masjid torí pé ọwọ́ ọ masalasi ọba wa masalasi ọ tó bẹ̀ kọ́ lọ fẹ́ yẹn náfìlà lẹ́yìn àṣà èyàn tó bẹ̀ kọ́ lọ wọn gbà rẹ̀ sátọ̀dé àmọ́ wọn gbà rẹ̀ níjọ́ friday nìkan bí ìbá jẹ́ pé sábàbí pé ọbọ̀ síjọ́ àràfà àbọ̀ ọbọ̀ síjọ́ àṣùrà adawul haq eléyìí náà ní òdodo táwọn afáàmì ìjọba sọ mí ìṣèhádùn mí nù wọ́n sì gbìyànjú ni kì í ṣe pé wọ́n ṣe àmọ́ àmọ́ ṣe mistake yẹn ìgbìyànjú ni ibi àwọn náà rẹ̀ níta nábì ní ká má dàgbà ẹ̀rí di méjì níbo láti wá kó méjì jọ tó fi lójútù nídìí bẹ́ẹ̀ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́ mọ́sá ìwọlé àánú ẹ̀ àwẹ̀ muharram náà kọ́lọ́ mọ́sá ṣe ní ìrọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa ọlá agbára ọlọ́wọ́n bá wa ọlá àánú ọlọ́wọ́n bá wa ká sì sọ́ra nígbà míì tí a bá rí mọ́sálẹ̀ ìsìn ẹlòmíì máa ń fì síbi tí ọ̀dà àfà tọ́ba tọ́ba gbàgbọ́ nìkan ẹ̀hádà khatun azim ipe ibi tí bàbá sheikh báyìí bá lọ lérí ọ̀rọ̀ kan òun lọ́rọ̀ bàbá yẹn nígbà mi yọ ọmọ kọ̀rẹ́tì nígbà mi yọ ọmọ sí kíni yọ ọmọ sí mistake torí kí bashar ẹni bá ti gbà bẹ́ẹ̀ ó ti sọ ní ẹni màásùm ibo nìkan lérí ẹ̀ pé láàrin gbogbo àǹfà òun nìkan ló sì mọ òdodo ọ̀rọ̀ ẹ̀sùn rí bẹ́ẹ̀ Imam Shafi'i oní kullu yu'khadhu minhu wa yurad oní Maliki Imam Maliki àgbà àwọn àfa wa ó ní gbogbo yẹn ló lè sọ̀rọ̀ tí ó bọ̀ sígbà mi yóò dẹ̀ ṣe mistake illa sahib adal qabr ẹni tí wọ́n bò sínú sàárẹ̀ ọ̀kan yìí anábọ̀ Muhammad sallam ọlọ́run nìkan ni ò lè ni ò lè ṣe mistake mọ̀nà iṣẹ́ àdàfà sọ́ba ẹni bá gbìyànjú tọ́bọ́ ẹ̀ fọ́láwú pé eh, àjọrán lọ́gbà aládá méjì àmùtáàdà fa àkùtàhà ẹni bá gbìyànjú lọ́wọ́ ṣe mistake kété bọ́ mọ̀mọ́ ṣe mistake yẹn ibi tí òun ronú lọ nìyẹn yóò gbà ládàá yọkàn nídìí bẹ́ẹ̀ ẹ abẹ́lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ gbogbo àwọn dáadáa tó wà nínú oṣù muharram kọ́lọ́ mọ́sá sí rọrùn fún wa fàlẹ́ àtọ̀bìlì mú fi hinna fúsàkùn ọlọ́run bá ní ẹ má ṣàbò sí ẹni bá ṣàbò sí nínú muharram ẹ má ṣàbò sí tó ní pé ẹ má ṣàbò sí fúnra yín ẹ sì má ṣe ẹ má ṣàlọ́hùn gbàgbà ẹ má bà tèèyàn jẹ́ ẹ má ṣe kà fún yàn ẹ má lu jìbìtì ẹ má gbowó lówó ẹ má jí nǹkan àwọn yàn gbé olè téèyàn ń jà before Muharram ó yàtọ̀ sí ti Muharram o ìwòkuwò téèyàn ń wò ìjẹkújẹ téèyàn ń jẹ ó yàtọ̀ sí ti Muharram o ọlọ́run ló sọ ní fàlàdàrẹ́ límù fíhìn náà àfọ̀sẹ̀kùn ẹ̀yìn lákùn torí tọ́lọ́wọ́n bá wa èdè ká kóra dó gbogbo dáadáa yìí náà tó dáǹfààní wa náà ni ẹ má ṣe ìkà ẹ má ṣàbúrú torí káwọn bá kọ́ nira ni àwa náà ni aráwọ̀ ní tábà ṣe ẹ bàbá ti ń gbọ́rọ̀ ọlọ́run ọba kọ́lọ́mọ́sà wọlé àná lílo rẹ̀ ọlọ́mọ́sà sí ọ̀run rẹ̀ kọ̀ọ̀kan wa subhanaka allahumma wa bihamdika ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh